another government trust issue again tó ti ṣẹlẹ̀ eh tí bá mi ṣe la ran lọ́wọ́ tá ti ran tán tí bí out la ran lọ́wọ́ tá ti jẹ tán lẹ́nu another one again láàrin Ìbàdàn sí Lagos state gbugbe yin gbugbe yin te obi obedient kini kan tẹ́ ẹ̀ pariwo Buhari ló lè ṣe APC ló lè ṣe PDP ló lè ṣe wọ́n ti ṣe tírénì tírénì to tún ṣe government tírénì tí wọ́n tún ṣe pásẹ́ńjà kan sìn King Isaiah Obadare. He just he just took to his uh, Twitter do now. Láàárọ̀ yìí. Ipa àwọn wà nínú gbó o. Ó tẹ̀lé àwọn Chinese àwọn Chinese guys come bẹ̀. Orí àwọn èèyàn mi tẹ̀ pé eh, tí ò mọ̀ tó just strangers. Pẹ̀lú àwọn passenger mi tọjọ wà ń bẹ̀. Wọ́n wà nínú gbó ń bẹ̀. Wọ́n board train láti Ìbàdàn. Ṣèyí Mákindé, governor your state. Wọ́n board train láti Ìbàdàn. Wọ́n board lẹ́kọ̀ọ́ train tó tó ná Ìbàdàn sí Èkó Èkó sí Ìbàdàn Sanwó-Olú wà l'Ékòó wọ́n dé inú igbó wọ́n ní train takú sínú igbó train takú sínú igbó kí ló ṣẹlẹ̀ kí ló dé oníkálukú ń lọ wọ́n ń bọ̀ àbálọ àbábọ̀ pé train takú sínú igbó kí ló ṣe train Nigeria government tí ló ṣe train yín wọ́n lè po tán fuel yas finish fuel yas finish nínú train tírẹ́ẹ̀nì ìbàdàn sẹ́kọ̀ọ́ èkó síbàdàn fúwẹ́ẹ̀lì epo tó nínú tírẹ́ẹ̀nì ẹ̀rọ ayé yìí lóde ọmọ yorùbá ilé ti yá ilé kò sí kò sí dáńdúró dè mọ́ àádúró dè ẹnì tì mọ́ ilé yá àwa ń lọ ìlú tẹ́pọ̀ tí ń tọ́ nínú tírẹ́ẹ̀nì who knows ta ló mọ̀ bóyá hmm, ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ àmọ́ nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni wípé kọ́ńfàìlì tó ń gbà wọn wèrè yìí kiri kọ́ńfọ̀ì ní epo lè tán nú ẹ̀ àwọn jíìpù àwọn girlfriend wọn epo ò lè tán nínú ẹ̀ kò possible generator táwọn girlfriend wọn ń lò nílé àwọn generator standby generator tí wọ́n ń lò nílé kò possible képo tán nínú ẹ̀ is that a country that's a eh, contraption àbí kí náà ń pè tẹ́ ń pè ní country epo tán nínú train kò sí pé train tiẹ̀ ní fault mi train lè anything lè ní fault ẹni tó bá ti jẹ́ engine eh, ó lè ní fault pẹ̀pẹ́ epo fúẹ́lì fínísì inside tírẹ́ẹ̀nì ah ó bọ́ oorun ó jábọ́ ọmọ yìí lọ́wọ́ ó jábọ́ ọmọ yìí ọmọ Yorùbá kí lẹ́ ń dúró dè ẹ ti fa etí yín ilé yá ẹ̀dí ẹrù yín àwa ń lọ à ń lọ ìlú tí BRT ò ti séèfù ìlú tó ti fi tírẹ́ẹ̀nì gbé yẹn lọ sínú igbó máa lépo tán nínú ẹ̀ mi ò kúkú parọ́ ẹ̀yin náà ẹ wò ó epo tán nu tírẹ́ẹ̀nì epo wàhálà bí láì kolo pọ́ọ̀tù ó lọ́rọ̀ nàìjíríà ọmọ yorùbá ẹ sign petition tán ní sign petition petition five million la níìdì ẹ máa sign ẹ kí sign ẹ wẹ lọ́tún lọ́sì gbóyè máa bẹ̀rẹ̀ sí ní sign ẹ five million five million kó la la láàrin se meji báyìí kí five million yẹn ti pé ni pé àwa ń lọ o àbáwọ̀ eléyìí ṣe mọ́ because there are some people tó kù wà bá ṣe tí wọ́n gun ò lè rọ́nà èèyàn ò lè má báàgì tí epo yín tán nínú fún ẹ nínú tírẹ́ẹ̀nì ṣe tí BRT ò ti "Oya, ọjà out ò ṣèfù bọ́ọ̀sì nìyẹn tírẹ́ẹ̀nì ò ṣèfù and that, those are the two means of transportation tí government sọ pé àwọn provide ire o ire gbàǹgbà ọmọ Yorùbá Iléyá o Iléyá àwa ti sign petition Iléyá bí a ò bá mọ bí tí à ń lọ ó yẹ ká padà sílé kẹjáwọ́ lápọ̀n tí kò yọ àwa ti gbomi ìlà kaná iléyá iléyá o ọmọ yorùbá o iléyá iléyá iléyá àwa ń lọ ilẹ̀ yorùbá à ń lọ ilé gbàngbà ilé.